ọdún náà kúrẹ káàtì náà kan ní ìran ẹ̀rọ náà kó sọ sọ́sọ́ àbáni kó èyí ọgbọ́dọ̀ because àmì ẹ̀rọ kà wẹ́wẹ́ kó ìjà akùn fásikùn bí nábà yìí fàtàbọ̀wọ̀n kí àwọn ẹ̀rọ yàrá ya an antusibu qauman bi fatusbihu ala ma fa'altum nadimin wa minha عدم استشعار المسؤولية في العمل لهذا الدين أوكا أو إنني عدم الاستشعار أو إنني عدم الاستشعار دو ما نسوي وما نفيلم كواني المسؤولية واني responsibility في العمل إني كوامكورو لهذا الدين يا هيكونون أو رامي يقولوا كأني أنا أركمسون our UN HLU Akahani, there is a job that everybody I recommend. Eh? Ama, uh, somebody, I'm not Kakaro, okay. Ọkà ní kọ́ láìka everybody I recommend kó. Mhm. Ama, this somebody don know look anybody will do it and that can nobody of me. Àbá àbọ̀. Àwọn èrè Islam ẹ̀ ajé mi ẹ̀yìn sáà kó lè ka ilé islam wọn fi dáka wò azọ́mọ̀rin náà ọ̀hún mọ́là ẹ wọ̀ ọ̀rọ̀ mọ́tà ní ṣẹ́yìn náà ẹ̀yìn ní ibi òṣù àgbọ̀n mi ka skul ọ̀hún yẹ̀yìn ní tòwà wà o lórí kọ́mọ ẹ̀yìn kan ẹ̀yà ẹ̀dà ka àbọ̀ ọ̀gá yíyọ náà nínú. kòtò yìí ni mo ti kì í mo tòun náà yẹn mẹ́ ẹ̀yìn orí ọ̀rọ̀ fala yas'a lin nashrihi asa kwete da mu koroni yas'a bi ma'ana fala ya'mal eh sa'a yudan bi amal inna sa'yakum la shatta bi ma'ana inna inna amalukum la shatta eh asa inna sa'yahu sawfa yura mun kin mana gote ah, bi sa'yan wuri bi ma'ana

abanyiru ẹja na ebe da dàrí ọkọ mmiri kúrọ náà anyi talim lọ kúrò rẹ na náà ọyọ dàbí oṣù èyí máa ń èyí talim. wọlé yẹs àlìhí dìmátìhí ọrẹ kọ ẹtọ dọ kọrọ ọyí sáàbì dọọbi sáàbì ọhẹkadìní alẹ́ nàkìd ọkẹ wọn ni wọn náà jẹ opposite opposite ẹnna rẹ min asuhabi asahabiya nabi asahabiyan tó mọ̀tí sallallahu alaihi wasallam rọ́jọ́ lawan majmain ẹni ní dín alẹ́dínà lámà dọ́kàlù fi dín the very day ẹni ẹni rẹ̀ náà kẹ́ ẹ máa náà ẹ̀yìn wọn dín nìkẹ́ ni fi dín ṣùcìrù bíi masoliya alalfawr bẹ́ẹ̀ ni sẹ́yìn fílìn ká ẹni ní masoliya ẹni ní responsibility alalfawr ẹ̀ wíte híha ọ̀yẹ̀kọ́ sayyidina bakar radiyallahu anhu ọ̀dàkàrí yà rẹ̀ kọ̀rẹ̀ ká ọ̀nà wọn pàápàá náà dájú ní ọ̀rẹ́ wọn tó mọ̀rí aláyhi sọlọ́tù wasalam ọ̀nà ẹ̀wọ̀ ọ̀nà the first ọ̀nà ẹ̀wọ̀ ọ̀nà ní ìgbìmọ̀ nílẹ̀ náà nìkan náà jẹ́ ọ̀nà kọ́ sábẹ́ ẹ̀wọ̀ náà èyí ń bàyìí náà sayyidina bakar ọ̀pọ̀lọ́ wọn dì ẹ̀rẹ̀ kẹwàá kẹkẹ́ ní ìmọ̀ náà tó wá wẹ́ẹ̀ka yìí sayyidina bakar hmm? ọ̀nà sí tọ́lá àrẹ́nu nasa abdulrahman ibn auf rẹ ọ̀nà sí usman rẹ ọ̀nà sí. ẹ̀yẹ́ náà nyẹ́ yín náà ibn auf ọ̀nà yàda ọ̀ finance àbí islam ọ̀yẹ̀kọ́ usman ibn affan dá nyẹ́rẹ̀ kọ́nà ọ̀dún náà ká four hundred camels aka kẹ̀kẹ́ yẹn ní now gbódà náà is trillions of dollars every naira ọ̀nà yàda ọ̀sọ̀ rẹ ọ̀nà yàrá ọkọ̀rọ̀ ọ̀nà yàrá wọ́kọ̀ wáyé because ìjọ dájú ní lọ́rẹ́ mẹ́ta wọn kò sí kàwé mọ̀ta òdòkó lòdì sí ní kàfẹ́. ọ̀sán tàbí ọmọlẹ́ ìpò ìpàlẹ́ nàṣọ́sà náà dẹ̀ ọ̀tá àbúkọ́rọ́ ní usman ọmọ èyí ṣe ọ̀tọ́dà sí tí náà gbàkàlẹ̀ rẹ̀ àbí mẹ́rin náà yẹn dá imẹ́rin plus imẹ́rin gbàkàlẹ̀ dá iná gbàkàlẹ̀ wá kẹrẹ ní gbàkàlẹ̀ ọ̀kà àbí mẹ́rin because the responsibility ló fi ìlà ìtọ́nà ní ṣògbó ìtì ọkọ̀ àkàrẹ́ ẹ̀kẹ́ ìjọ gbọ́dọ̀ àbá ẹ̀kọ́ ń tọ́ ya tó ń lọ́ka náà iná náà kà sẹ́mẹ̀ àmàlàyé náà kà eh, easy easy amazing sahabun tu muri ya àkàrẹ́ zaka zaka ọ̀la sàbí ọ̀nà nù nínú àṣẹbí ọ̀nyá sẹ́bí náà ké ọ̀la ẹ̀sì zaka náà ha bí èsùn ni wọ́n zẹ̀kọ́ tó ń lò ẹ̀dá ní sàbí ọ̀nà yẹn ọsùn wọn náà tó mọ̀ lọ́dọ̀ tó wọ́n lónìí ìdánù mú ní chimi dénú tí wọn mẹ tá a tó ẹkẹ sẹmẹ ẹ lọkà akọrọ kọ náà kàn náà ẹkọ rẹ ń sẹ ń wù ẹwọn níbi òkú rẹ mọ bọ sókà kọ àdánù ìwà rẹ mọ àdánù sáyà kọ nìwà rẹ mọ lẹni nìka ẹ ọ̀nà ní ẹkọ yìí tó sí mu lomori àgbọn nìyà lomori sàhàbẹ ní kọrọ àná wọn nàbí iná láyà tó na ilà jókòdà wọn àìkẹ́ ẹ̀yìn sí ẹ̀ní sí ẹ̀rọ àbó ẹ̀mẹ̀rún mẹ̀rún ni ẹ̀ tọ́ àbó kọ́lísà màkó yá mọ́ àlè hafiza kọ́lá so ẹ̀ tó múlẹ̀ kẹ́ bẹ́yìn náà ọ̀nà mẹ́ni mi ẹ̀yìn náà bá èrè kún mi dé ìrò mi ẹ̀yìn náà bẹ́yìn náà kọ́ wà ní bọ́ṣà àlùbáríkà tì náà náà dé ó ká àkọ́ náà èsì rẹ̀ ẹ̀ so ẹ̀ka lè má takó lónà màlá gbọ́ àtàwọn náà náà sáà So we had discussing Mahibos, who are uh, his Kahibos, then they are arresting the so-called Ibos there. Then they they was saying na, on arrest, this is on your dear, those senor, whom Halim, no one. نعم وهذا الطفيل ابن عمرو رضي الله عنه أقول الطفيل ابن عمرو عمره من كم كان بين إسلامه وذهابه لدعوة قومه إلى الله عز وجل أوكا كم كان بين إسلامه أو آية here time so this time nine كان إن منافق الإسلام أتي وذهابه لدعوة قومه إلى الله أتو منافق دوسا ولا فلنتو مريه دانا قرآن لنا قوى بني قرآن هنا إسلام even distance in no time ọ̀rọ̀ àná lórúkọ náà yẹ responsibility kí a níbi ọ̀rẹ́ yẹn wọ́n lọ́wọ́ mi dáwàá ọkà lakọd nafara alalfawri lè dá àwọn ti kọ́ mi lakọd nafara ọba tó ló ṣe jìn alalfawri tí ó ṣe ìhà lè dá àwọn ti kọ́ mi ní ọ̀yìn náà mujarrad dùkúl yìí fi dín by mere entrance or by mere entering into his, his islam ahassa ahassa ko alifun ha sin ko ahasa yahisu lolo feel ita wana kaya ni anna alaihi mas'uliyatu azim ka a ẹ̀wọ́ a yi responsibility ọba yẹn náà yẹ sọ mọ́ fatala bamin rasulillah sallallahu alaihi wa sallam from an unto musulun sallam and yarji ila kofi kan kan wani kalan ekoran faraja a da'iyatan ila allah subhanahu wa ta'ala dawa da man da ka بعد للداية يعني قرآن وما هذا والكثيرون اليوم أو كأوي لا ينظر راجل يمكثون فترات طويلة they are spending فترات long time طويلة hmm? spending long time ما بين التزامهم بالدين إنسان يقول هناك انما من أرزي جيجادين كنامه hatta wusulihim ila marhalati da'wati Allah azza wa jalla we ku o ku para ki den we nyima da ya mi dawa o ye ku o ko so no what ora ko abo arabo ko ra ni ngiri cha wa ko dawa ni primary e je we ku 40 years da da wa dawa hadith ya wala tufail a eh, ibn amr ani sahabe na ki just 12 years old lọ́wọ́ dáadé ni dan hebi teacher naka onye ọ na amịda awa ekwurane ọ na imam mujumu ekwurane ọ na wa everything 12 years danyi years na imam everything anyị onye everything na ma anyụkọrọ ya ezi ebi ma anyụkọrọ ya enwe atụdụ anyị dìrẹ́ yìí tó ṣe ẹni náà o àbọ̀lọ̀ náà kò mú kọ́rọ́ ọ̀nà mẹ́dúró ka yìí intanet kàṣẹ́ ìmọ̀ àhẹ́kẹ́ ó lè kọ ìwé ẹ̀mí àbí píríncípù lẹ́nu ní nàṣẹ́ ìrẹ́gbẹ́ hàn náà ẹni àṣẹ take for instance it is noted ka a níbi mẹ́wọ́rẹ́ ka sọlọ́lá ọ̀dẹ̀ sẹ́lá ka ọkọ̀ múri ọ̀yà ka maybe every ten o'clock ẹ̀nà ẹ̀ òkú dùn ha lókọ̀kọ̀ àrùn ọ̀dẹ́bì ka travel like any of these two you know i hate it one of these two ago di manake na chere ka ora ko boya ora ko ko an boya wara ra travel ola travel la ah shara on ni commit extra commitment wa travel do e kunya umen mo no da ka tu da travel we me da ara chere o we we ni ile no we ni pension ora ko na ko le do ko mo ɛyɛ ni dada ɔyɛ ko because ɛda kama yɛ ɛyɛ no ɛdɛ kaka wɔara yɛ mu kɔra yɛ ni ɛn wɔda ɛn wɔara ahɔn ɛwɔ ni dali tara mu ihe hyɛ kɛhɛ wɔ ni ɔre yɛ wɔn a lórí ìdòsálẹ̀ náà ọ̀nà ìsinmi lórí kọ́ lórí kọ́ ọ̀nà ibùté yẹn sí náà pyramid of wahala ɛn tiyanshi náà mẹ́ gnld náà mẹ́ àti flp ygnld ni yflp ni forever living product then why tiyanshi ẹ nà mi sgs ajá ah, nọmba ni on the top ọlọ́wọ́gá kékeré dèndé mu jẹ́ ẹ̀rọ ọ nọmba ni jẹ́ masters àwọn ẹ̀bùrọ̀ yìí ọ̀nà jẹ́ ẹ̀yìn náà bójú ezi ní kékeré ń gbẹ̀tẹ̀ ẹ̀ ọlọ́wọ́ká wà ní tiyanshi dùn náà ìsà Go. eighteen naira ọ̀rẹ́ yìí. ọdún náà register those down is out 200 naira it's not na 20 naira you are not allowed to ana 21 naira O ọ̀rọ̀ àwọn yòókù rọ̀ go àwọ̀ àwọn ọmọ bá máa rí ni bọ̀dé jù ọ̀rọ̀ two 200 naira náà tó sọ ọ̀rẹ́ náà bá ní na ọ̀rọ̀ náà naira rẹ̀ à sí naira rẹ̀ bá sọ rẹ̀. lẹ́nu mọ́ náà register dọ́nà rẹ̀ na nà wà nínú step two ọ̀rẹ́ òfin àkàkọ́ ọ̀rọ̀ náà náà ọ̀nà rẹ̀ kọ́ sí two hundred naira ìjọ ọ̀nà abẹ́sọ̀ ọ̀bẹ ni dáa twenty naira àánú nọ́nù àá sì yọ̀ twenty naira ti náà ọ̀ ọ̀ yẹ kó wẹ́rẹ́ ọ̀nà a rẹ̀ bàánù ìjọ rẹ̀ kàkà á ṣé mẹ́kọ́ ìṣúwọ́n náà wà lẹ́kùnrin ẹ̀jẹ̀ ìmìlíṣọ̀lá lọ́ọ̀rí ìṣọ̀lá lọ́ọ̀rí bẹ̀ndọ́rọ̀ kó sí two hundred naira lọ́nà àánú. ìjọ ìyá twenty naira yọ kó tọ̀ọ̀dọ́gbò àwọn náà rẹ́sì rẹ̀ ẹ̀ isn't it anamisa and that down ló kọ́ ní forty naira ẹ̀wọ̀ yọ ẹ̀wọ̀ ẹ̀kọ́ ní sáà o lóyún sixty naira àwọn máa fi polo bí tòrò bá wọn lọ́wọ́ ẹ̀kọ́ kọ́ ní sáà lẹ́kẹ̀ ẹ̀ rẹ̀ mú ìfú ilé rẹ̀ mú this is hadith ń tó mú mi <laughs> wàá mú kọ́lọ́ ọ̀dùnbọ́lá ẹ̀ máa sáà níbìkà èyí. من دال على خير فله أجره وأجر من عمل به إلى يوم القيامة كو ده فرودي قيامته مكاكا وما أنا مسؤول نعم. أي ما نعمل ده تيوتو شادنا أبي ما هذا فرودي قيامته اكتب له اسم نوايس أسأل هنا بدو نرجيستا ده ده دي 200 ناira ده أسأل هنا دون أكو هل حدد كو bọ́dà rí òkèrè ní wá kò yẹ ọ̀nà mẹ́ni yọ́ mọ̀ bí yá nà sẹ́ ọ̀lọ́wé ní túnká yẹ ká tẹ̀lé hajj yẹ́ ní hajj pé ló ń ṣe àtẹ̀sẹ́ mẹ́ta kan yẹn wọ̀ mú ẹ̀ sí hajj ẹ̀yàn náà mọ̀ mọ̀ ní hajj ìjọ kì í tó sí ọ̀dà rẹ̀ tẹ̀lé so wọ́n tó sí hajj ó tó sí jihad ẹ̀yàn ló mú ẹ̀ sí jihad ẹ̀wọ́ lè wọ́n náà náà náà àti ó tó sánà so sẹ́ni kò lè fún ìkọ́ na gutu sho ne wa nyi tinayin ba mu kuwa mu sho no eh bi sho mu ran wa mu wa dutu sha da so ka na ni awo no ko at least wa sho ka o da mu ko wa nyi tu sha ko mu asi o ka ko not ọkà kánà náàsù asuhabu muhammad sallallahu alaihi wasallam ọkà anam ká nyẹ za aza aza na dáì kẹ́nẹ́ sọ́yì sahabu tó mu ní lọ́dọ̀ lọ́wọ́ ní ọjọ́ yìí yakumu na bí ma yakara taba ala duhule fi diin ẹni kwẹ́tẹ́ nsana yìí ká ẹni tuntun tuntun bẹ́ẹ̀ máa múná dín nínú mi mọ àdá ti kò fàr ẹni kẹ́ni bẹ́ẹ̀ ni nyí sọ́yì ẹnmìtì ọ̀yìn mọ̀ níbi oni visa yi kufar kafirin ni wal bara'atu minhum da ni kana ko zuwa wa mufasalatuhum da ni junayn ni fa hadha sumamah ibn usal radiyallahu anhu okay osana sumamah ibn usal sahabi yaro ni mun yake ra'isu ahli eh, yamama onawe ọdọọdẹ aniyamama ni lamma osira oji abihi forubitofil masjid baza hulul lekun

واعن فأسلم لد وذهب إلى الأمرة بن مران مما يارون فلما وصل مكة جئت مكة قال لكفار قريش <laughs> دوكا يا بكار لأن قريش دوكا لا يصلكم حبة حنطة من اليمامة حتى يأذن فيها رسول الله عليه الصلاة والسلام ìmáàmù buhari ojú àdísẹ́ nù ṣùgbọ́n má ti gbò ozal tu má kàyé ọ̀nà mọ́ran tí òru kàyé tí mmanà nyẹ́ngu mẹ́ àti ìdá àyíṣẹ́ àpẹẹrẹ ẹ̀mí àdínà nù lọ́kọ̀ máa yẹ́ òní kù káàbìrì kùrẹ́ṣ wàláhì wáyé sáyé hìntọ́ ni kó hìntọ́ ọmọ náà náà yẹ sè mọ́ ìjọ òru kó lọ́kà tọ́ àbọ̀ ẹ̀kúráyé ìyá ma ó wà kújọ òru rẹ̀ maka láyà silicon habbatun min hinta one seed a grain or eko ihuenya of ijoro ọmọ wa na kórè yamama wọn kóra mi àákó tó múri ka ọ pàmìtì ká àṣìṣe hóòsù ọbẹ ọmọ ma promise àwọn ọmọ kóra di ni àwọn nàbẹ àwọn ọ̀nà ahẹ́ embargo náà ilé ṣe embargo yahudi ẹ̀ka yẹn kà amẹ́ríkà ẹ̀ kọ́ṣẹ́ àwọn ẹ̀wọ̀ amẹ́ríkà ọ̀tá. Yahudi amekamilika kwani kataa majina. Sorry. Yabi Yahudi. Ah, nyeza kile kintu ndeka saa bracket saa Yahudi. Like I don't know, I just got Yahudi. <laughs> Yahudi heaven. And also recently and I say over one trillion dollar. Ekana kwa kama hizo dola ni 2 trillion ìdí ọ̀nà ọ̀nà ìdí plane yẹn plane ní máa kàn dáhùn football pitch náà ẹtí ìwà ẹ̀rọ àkóbọ̀lù bá nínú ẹ̀nàká òkèdè sáwà dá ọ̀má ẹ̀rọ fa then onye nwunye ní ìdá anyá ọ̀nà dá ọkọ̀ rẹ̀ anyá kẹpa rọ so wà á yẹ ní hànú dáhùn ẹ̀ náà ni kèbí ìdá ni ẹ̀ ẹ̀ ń ro káyíṣà òkè nìyẹn dín dama nika nika famufasolatihi lilkufar awere ọ̀ìjùnà ọ̀nàjùní káfíìn ni wamuhasoratihi lahum kuma lọ́sọ̀tún ká máa rẹ̀ kọ́ ọ̀nìn iktisodiyan economically ọ̀ẹ́kọ́ that's economic power and lọ́sọ̀tún kọ́rọ̀nù wàtàkùdìmù káfàtì imkanat almutaha وتقديم دو بريزنتاني كافة الإمكانات أبو مزو مزوان أبزنا يكون ممكن أبزنا يكون وسيكورو دورون which is why ka aye ka aka kuje wuri amma magana mai kina rama ko gore saudi wasu dan ya mu kuma aka no give permission ka wari jorun ya ko na rama wa ko ne abaya wo gowa ya kan tiyanyi ya

kawo wani so a ah, bisi na ikaw onyu katan don si misa yi don use and for le hidimati dawa oye si saab oye si muri gari ojaho oye hela lura muri hasalat alal fowl don se me don hapu ni iyan li anna imanahu agok imanan aljazim wani tinye unje tere don istaujabu minhu hada lamar da kono kwa kwa tena ni kile no la bali ababu mkumis kama men mm-hmm. kwa hiyo mko ومن مظاهر ال... ومن مظاهره أرأيني sana kuwa tu yakizo imene wakum ababu mm-hmm. umaiku wanyo yeka imene wakum alfaza oyi zagi gidi faza wa zagi gidi wal khawf atamwahi inda nuzul musiba aman yon kata kenne owa eyi ma ren obi ba ren haka yon kata bi muta be bi adabe adabe adara he himala ma ku jozo ma jo uruma so ajo uruma akere ewe ba ren wa ku inu we ku iwe ya uruma eh abuka ẹ̀hún èyí ò yẹ yóò kéré dáka ọ̀ wòtí àwọn ẹ̀dọ́ ẹ̀yà ó jẹ́ máa kẹ́ wọ́n àjà ẹ̀wọ̀n àjèjì òwe rẹ̀ wọ́n ò lè jẹ́ tó mórí yìí ẹ̀wọ̀n yìí tó mórí èyí ń dàkú sí abẹ́ àwọ̀ kó bá òun sùn bẹ́ẹ̀ yóò kàn kí yàmà bí ó láwà ìlú dọ́kọ náà ẹ̀sìn òun náà jẹ́ náà náà rẹ̀ mẹ́ka kọ̀sọ̀gbọ́ òwò jẹ́ abẹ́ àwọ̀ awò دوي كانوا زكي تايب بقولون مرتعد الفرائس دوي لا بهون ما دغاي او با كدي من دغاي ففا ففا ففا ابهون دغاي مختل التوازن دوي كا دا اني انا هو زيزي eh ana waya kuji aho nya sharidu dhihin eh dhihin thinking faculty ana dhihin eh so sharit àbí iṣẹ́ ló sì lò lẹ́yìn bá ọ̀pọ̀ ọkọ̀ balance ṣáàkì sọ̀rọ̀ lórí ètò ráńdà ọ̀rọ̀ ẹ̀yìn àmì ẹ̀kọ́ káàdì ẹ̀dọ́ rẹ̀ ní yóyìn kọ́sílẹ̀ yóò tó ẹ̀mù yóò wò kẹ́hẹ́ ẹ̀ẹ́dẹ́sùkọ̀ ọ̀nà rẹ̀ rẹ̀ àmì mílẹ̀ àtúkẹ̀ rẹ̀ sẹ́wọ̀n lákọ̀ rẹ̀ rẹ̀ àmì na'am hako wallahi dafu liman hako zan to zan haka yuharu fi amrihi indama yusabu bi bi mulimmati au au e baliya aka birika a bere yan do ko ngora nyanyanya gugugu do bali agugugu anyi en katanaika mulimma au baliya mulim ma dadi anyi ah, pay no no nyikene ahu bali ya balai ya kata fatangaliku fil ainihi mahariji wa tarakubihi al humum dure ka do ruku yan kuku hmm azna ka we wale mi guri hen ruku siko no teha wo na na ule kwa kale dure ka iya no kunyin tu asilene isi yana sai su dawo ka in suka hare a shirin ta then wata rakku bihi alhumun ɗogun na da kọ́ goyi wani rakki ba omi ni ayi eh, rakki ba is uh, construction ko tarkib uh, construction eh construct a word that sorrow that construct in al-humum deep sorrow and different between al-hammu and al-hazm eh? al-hammu is an oh itu eh ama dai we do ko itu no i say cause utuwo dokka hiwa ina itu na al-hammu al-huzn asanaratu wa do ko itu eh ai de ne ya we but each one on yeye jan ana ke arwana min al-muntakhab unaka fala yastati muwajahatu al-waqi bi jinani thabit onyin face eh al-waqi any situation ni to onyin face anetere bi jinani thabit with strongly established firm body fit ilé kíkí ọmọ ìlú rẹ kọkọ ẹzì wọn ni stand in trials wọn ni stand trial with word wa kalbin kawi ayana strong wa hadha kulluhu bisababi dafu imani wọn sọ na ẹyin sẹ kóòtù ọ aban modern hunt ayana ọrọ akọmi ìsọrí imani ọrọ akọmi ولو كان إيمانه قويا لكان ثابتا إيمانا أكتم وينتنجي wọ̀lọ́wájà àádọ́mù mọ̀lẹ́mát lẹ́ka pain the greatest pain ní ìtọ́ lọ́wájà àdá ọ̀yà ni confront an ní ọ̀yà ni face an ẹ̀tẹ̀rẹ̀ wọ́n aksa wọ́n aksa wọ́n aksa wọ́n aksa albaliyat ọ̀rẹ́ni yẹn ni face ẹ̀táhì trials èyí trials lọ́ọ̀tọ̀ rẹ̀ tún náà la bí kò wọ́n ti ń dèrè okata wasibata tuwiti nje si udonfu imani kusuntu ẹwọn lè tẹ imani nà tẹ wéèrè ẹsọjà lọnyẹ nà just abuka ọmọ màá yẹ ni àyè sí yẹn dọ́mọ ní kúndù dọ́kọ àìmọ́ o ojú ọkọ̀ jìgì bí ní orí gàmà káàkiri ọ̀rẹ́ ẹ̀ ẹ̀ ẹ̀ sẹ́yẹ ẹ̀ wá àyè mi o ẹ̀ ẹ̀ yọ jìtẹ́ na ba waya ne eh I'm sure it's coming so ni ne janna ne lana kon wani yo lanwa no innocent really ila na man duwa ni giwa du tuka ho ana me wa o nye na na ke strong wa awo no na ni awa o wa ti jesu wa na se ti gupo ho e mozi sọ́nà dọ́ka pápákọ̀ wọ́n bí ẹ̀rọ bí ẹ̀rọ kí ojú àbíbọ̀rẹ̀ àbíbọ̀rẹ̀ àjọ àná ìrújẹ́ then na wale wonu ha eh abi anaka uja biko ka ko ba azu oyo oh, ona ga uja du se manu ko pe du so tin mota nan eja na ti do dai e ko je ihe mu oka o ko si dai ama eh, ne kwa ezi mi zan eh? <laughs> doka mala ala suwa o mana e eh. ah <laughs> allah akbar wena wa wena si mwenye ay tẹ̀sí kókó tẹ́lú ẹ̀yìn bẹ́ẹ̀ka hóòlù hmm. kó ọmọ kìíní wọ́n á wà á kà wà jù ònùhù àkójúbọ́ náà mi wọ́n ọ̀dẹ́ àkọ́rọ̀ èyí ti sẹ́yà ètò búra ọ̀gá ọkọ̀ ilé ẹgbẹ́ so wàláhẹ̀ so ilẹ̀ ọmọ ẹ̀ iṣẹ́ kó mọ́ nínú ìdìbàràkì ìwọ̀n ìyá àkọ́gbọ́ mọ́ nínú wey nin face any problem matter problem náà ọ̀nà òdo mo rí kàáyé kó mo ní ga ẹ̀yẹ kò mí ní nǹkan ìṣòro náà sọ̀bẹ̀rọ̀ tó ń yàgbélé bòmí àtẹ̀yìn anyi na wọn náà ẹ̀ka mo jẹ́ ìdílé tẹ́ ń jẹ́ àmọ́ sọ̀bẹ̀rọ̀ tó lẹ́yìn sùúrù ẹ̀tẹ̀rẹ̀ yàgbélé bòmí àtẹ̀yìn èyí dìfí twenty will dìfí two hundred ló mo rí sí word sọ̀bẹ̀rọ̀ tó sọ̀bẹ̀rọ̀ tó ẹ̀mí sùúrù endurance na ah ìrẹ́nà ọ̀rọ̀ take your time asibazi sílẹ̀ kò lọ sí take your time ka èmi náà náà ti àsáwọ̀rì ẹ̀ ògbó ẹ̀wọ̀n yẹn bọ́n láyé kátà ẹ̀wọ̀n fa in fact wọ́n kò nígbà wọ́tá gbùgbùgbùm ẹ̀ àìgbò rẹ̀ tẹ́ asibazi the more no wazi wàláì wàá mọ̀ nìbàlẹ̀ wà kò sì padà hu wọ́n mọ̀ lẹ́wọ̀ ká ń ṣe ṣé ìyìn náà lọ́dọ̀ kẹ́ ẹ̀ wọ́ lóko lóko schizophrenia ó nílé àwọn. sìlọ́kọ́ àwọn akọ́ àkàrẹ́dà kọ́ rẹ̀ jẹ́ òmìnirí tó jẹ́ ọgọ́nì jẹ́wọ́ ìjìkò yìí ní forever wichi you musa and showazi ọmọ sọ wọn tó kú wá òkú yìí ẹ̀bẹ̀ wàá mú orí sùn fúlànà ọ̀gá ní àbá mi wọn tẹ̀ ní na iná lámùdọ̀rọ̀ kú náà ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ká ẹ̀ma ní ẹ̀ka so akake so uzi anyị ana ne so ne so na ko yin na na when you lay out then you must and you must doka yi ona so na inna ma ya rabbi sayahdi umu ya jipi mana agada wo donon o katen wala ewu wa resolute wenye nka dawa uzi Mbulika, inu mwanaika, ile ewúrẹ nọmọ àdó wíṣẹ àzàmẹ ilé ìwìtú ọdẹ ẹkọ owó mú ike náà húrẹ ẹnsẹ̀lẹ̀ kú múlẹ̀ wá sọ̀rọ̀ náà àtúndọ̀ mi náà dọ̀ka ẹ̀hìn ọ ọmọ ike náà bẹ́ẹ̀ ni wa yẹ wa strategize ó kú múlẹ̀ àwọ̀ ẹ̀yìn strategy ọ̀hún àwòsàn ni ẹ̀wọ̀n múlẹ̀ yìí sẹ́ ha àwòsàn ọ yóò sì maka kàkó lóòhùrọ̀ àná ẹ̀ka ó yìí kọ́ náà ọ̀rọ̀ akwara ó wà strategize ṣé demand of him now kò mú ìyàwó ọ kò mú ìyàwó dà ìka ó ní sèé kó èrò ọba náà wọ̀ kọ́ mọ̀ dání ìmúrí kẹ́yìn kéé ó wà wọ́n yẹn gbọ́ bẹ́ẹ̀ agbọ́bọ́ ọ̀tá omi celebrate your strategize ọ̀sọ̀ nìyẹn abin musa da wuzon inda mai ya rabbi sayadin muka good ba a wurin shari'a kenan ẹ̀họ́ mà na gbòòrò wọ́n lè ṣòro jákè na ṣọ́n ara ṣọ́n tọ́rọ̀ dé ọ̀ṣọ́n náà náà náà àtàmáyé dèrè dèrè sọ̀nà ọmọ ẹ̀ inú mọ̀ náà ọmọ ìsìnkú náà wọ́n tààlà ọmọ àkàní naika yusuf ọkà ààyè ẹ̀yàgbọ́ rọ̀rọ̀ náà ìka oṣù tiẹ̀ anáìka oṣù tiẹ̀ kún ní orí hata ehawa ko muri yiri cika a zabu mun man kani tafi anyo an dumu so so so musu ran wogon adigun ko 213 na je ni babu lórí kí thousand seven so ko ka kene ko muri to alne na awa be ni muri e keze ma na e ke ri ti so nun ara àwọn do muri ki so mo ti maleka hete ko aya like malaika ni wai kura kwa nan le kun wai malaika ai eh, malaika ka da ya wala ne wato malaika da ciwen da rage toba da ya so ne ko za wanda ko waro wanda da kuma bin ya da ko bi shaytan rage gugu mini da jami'in kureshi ne eh to asabi ni kan yon ni mane ne kan ne do e to no nto ke ni eh, batu nto shaytan no wanda ciwa go as I know one. And come and look who reach there, they never know, they never go nowhere. And when we clear is when he's still ready, I will come and look at it there. assist. Then in kuntum mu'minin. ومنها أو إنني سوي سوي ضعف الإيمان كو مظاهرة كسرة الجدال والمراء المقصي للقلب وهي أهانكتا ورويني والمراء أتي أهانكتا أنا مقصي بودو تسوي للقلب عين أنت بدون مثل جدال أتمراء أويكو جدال إلى نون نوم هكذا نان إيوا رني هوجا ودوسن رني هوجا أنا سوي جدال ويجادلهم بالتي هي أحسن أما mirror ọ̀rọ̀sán náà ẹ̀ka àhánkátá wà mẹ́ where is evidence ọ̀rọ̀ èkó ọ̀rọ̀ èkó fún àmàhánkátá kẹ́nẹ̀ àwọn ọdún mọ́ríkà fàlátù máa rè fìhì ìlà mirror and zahira ọmọ ìmọ̀ akẹ́ni sọ́tù káhàf kẹ́lẹ́ńkà ọ̀kọ́ọ̀lá sábàtún sàmínú kalbóhùn rọ́jùmọ́n gbogbo ìgbó dọ́ọ̀lá ọdún mọ́ríkà ọ̀nì kúlù láhùn yà lẹ́mù ọmọ mọ́ríkà ẹ̀ fàlátù máa rè fìhì nígbà sọ́rọ̀ ẹ̀mọ̀ hankásánà igi ọmọ òtù ìlàmì yóò kó kọ́ọ̀lá aléhì sọ́lọ́tù wọ̀sẹ̀lẹ̀m ọ̀ntúnmọ̀ ní ọ̀rọ̀ àtọ́wọ́ mórí ọ̀rọ̀ àná ọ̀ká inú ẹ̀dí oṣù sọ̀hí inú ẹ̀dí sẹ́ náà ndị jẹ́ ọkọ̀ máa dọ̀là kọ́ọ̀mù bàdà hajj kánú aléhì ẹ̀ ẹ̀yìn ìràgbọ́n náà kì í ní ebu ọ̀bẹ̀rẹ̀ mọ́ náà

wannan wa su kata yi ne ka duwa ma haka ta ne yi ne aka yi mene non men simple wa man le do ka emiyo e o la ma do ka emiyo mala mo go yan wa ho so hmm imam shafi'i rahimahullah jadalani alimun fagolabtuhu wa jadalani jahilun fagolabani aka abu ma sa rubin ma haka ta dubu na ne

àbí àhánkátán ràmì dẹ̀ ẹ̀yìn prove wọlá qasdin sahih dẹ̀ ẹ̀yìn good intention yóò adì ilẹ̀ ìtẹ̀ àhánkátán sọ̀rọ̀ tó mustaqim wọ́n lè tó ká ọ̀rọ̀ hahoro zai náà kọ́ ọ̀rọ̀ which is islam ọ̀rẹ́ àwọ̀ wọ́n máa akthar jidali nasi yom bil batil ọkà kai kwa kwa ma anáyẹ̀dẹ̀ ma sọ̀rọ̀ ma ma aktharo. ma aksaro sukọrọ ni taajub ma aksaro nasi ọka kwa wa ọka ma aksaro jidali nasi yawon ọka kwa kwa ọdaroro inye kwayajin azanin da kwa mahankata bil batil with falsehood any proof da ya mahankata kene yatajabiluna bi ghairi ilmin then they have hankata without knowledge wala hadiyin without guidance wala kitabin munir da yin wani aika a shi tuhu yi zuwa na sai hankata kitabu na da kun sai kitabu ras hmm? wasu takan da ka kima mono ka doka an kin mi mere o sai ku o ku na abe awon magana ya kare an yi board ne ya kare din ka ka albania ka doka hin albania ka but an yinka ẹ̀wọ̀ haka aljanna ka yawo ọmọdé ọjọba tó agbáwọ̀ allahun majẹ́ kárí orísì mìírí náà wọ́n yá fi ààbọ̀ aka wáyé kan yẹn ní wáyé kadó ka kalbani do wọ́n bẹ̀rẹ̀ albani a mo hukumi hadith dọ́ọ̀dọ̀ ayé ní kéènì lọ́ọ̀kọ́ ọ́ ni ó sáwùrù kọ́ akúmọ̀ ẹ̀ ó ti yó orí mi orí ìyá mi o ọlọ́run má jẹ́ ẹ̀dùn ànílò àná mọ́nà wọ̀yẹ́kì dáàfin alẹ́tẹ́rìkì hàzíhìn kọ́sùlà ọkọ̀ ọ̀pọ̀dà wíńdà wọlé náà wà kàn dọ̀ ọ̀hún yìí ọkọ̀ ọ̀pọ̀dà káyì ọ̀dọ́ ìjẹ́ that is ọ̀tọ́ ìwó kwèrè ìyáṣọ ọ̀hún náà láàṣẹ èkó máa hàn kàtà hàzíhìn kọ́sùlà ti zamina ẹ̀hún kọ́sùlà àkẹ́ kọ́sùlà gbẹ́nà ẹ̀hún bìlẹ̀ náà ìka zamina ìbìlẹ̀ or in mahankata without what hujja qawluhu sallallahu alaihi wasallam or in kana na nabi ka mu mu da mu ha annabi ka ana za'imun annabi ka imam eme eh za'ama za'im eh ala sighati ماذا على وزن فعيل كو أنا زئيم وكاتنا من ميني هنم وكاتنا أين أيدنكو أنا مدي الرحيم إذا أبابا وكاتنا أين أيدنكو bọ́lá àwọn kàtí tó nọ fi rúdì jẹ́nà ẹni àpàṣà àlìjánà máa mọ̀ kàtí tó yọrọ nọ ọ epo àlìjánà sọ́wì liman taraka mìíràn wọn náà ẹ̀kọ́ náà bá hàn kàtà tètè wọ́n ń kánà mọ̀ hìkọ̀n ọ̀dà kẹrì yá ẹ̀kọ́ náà kẹrì rà ní. ẹ́ àrùn ọ̀nà kàdí ìṣẹ́ náà síra nínú òrùka àwòkọ̀ ọ̀ẹ́ wàá àbúdé mà hàn kàtà dùwà dì ìṣẹ́ ọ̀nà wàá kọ̀ náà bá hàn kàtà wọn làwọn yàrá náà hàn kàtà ní ẹ̀yìn sí rawahu abu Daoud bẹ́ẹ̀ ní sọ̀híhù jáàmì hankatọ́ kúrò lè fi ìṣẹ́jì ìyàjì ni ilé ní ẹ̀rọ hankatọ́ dáa náà bàrá akẹ́ni dáa kó àkó ha lọ́wọ́ra hankatọ́ akì ní kọ́ọ̀bù wájib ní kọ́ọ̀bù wájib àbọ̀nàkọ̀ wájib wà á tẹ̀ kí péré ẹ̀yàn níbi káka wájib báwọn ìmọ̀ àwọn ẹ̀yàn nìkan ẹ̀yàn náà kọ̀ wá ní kaduna jìn yasọ̀ náà ní rédíò náà kaduna náà bàtà kúrò náà wọ́n làmìlú kàwárì òsè wọ́n kú ní kọ́ọ̀bù dáyà fún nítron george bush ọ̀dà yìí náà akúrẹ́ ní kọ́ọ̀bù ó ti yẹ orí àmì ó <laughs> kai ọkọ̀ ní lẹ́yìn wà kí wọ́n ń sàrẹ́ ìtàwé ọwọ́ rẹ̀ ni dákújẹ ìparí wọn ònyẹn náà ní ìjẹ náà ẹkọ ní kọ́ọ̀bù dá sí wa ní kọ́ọ̀bù náà ìjẹ náà níbi kọ̀ọ̀nyẹn náà kò ìrísọ́wọ́ ẹ̀ àjẹ́rẹ́ ní bá tó sẹ́mẹ̀ yẹ̀ṣù hadùn alkhayir gbẹ̀rẹ̀ rí bí iná ìyẹ́kọ̀ rẹ̀ nù fọ aláṣẹ́sáàlù kọ̀kọ́ rẹ̀ yìí nìkan ọ̀bẹ̀ sáàlù kọ̀kọ́ rẹ̀ ẹni mọ̀ tó wọlé anya náà mú nìkan good hadith ẹ̀ gbẹ̀yẹ̀ tẹ̀ sọ̀hẹ́ ẹni mọ̀ tó wọlé anya náà fúyẹ̀ ní ha dáyẹn hadith ẹ̀ sọ̀hẹ́ ha albẹ́ni akọ̀ hadith ẹ̀ ọ̀dọ̀ ká ọ̀ya ẹ̀ adé rẹ̀ anya hadith ẹ̀ gbẹ̀ni ẹ̀wá iná bẹ́ẹ̀ gbọ́n kì í ẹ́s ìjọba akáyọ̀ dẹ́ka ìdíbi ìjẹ́ ìhìjẹ́b ẹ̀tọ́ ẹ̀rọ dáríkò dẹ́gbẹ́ ìdíbi ìjẹ́ ìhìjẹ́b ẹ̀dẹ́gbẹ́ náà nàjẹ́ ẹ̀tọ́ sàn kẹ̀tọ́ náà ọ̀n tó wúlò hàmì ọ̀nyẹ́ náà rọ̀ ọ̀nà kàrẹ́ yìí ọ̀n tó wúlò yàrá náà wọ́n yá dọ́ṣẹ́ ẹ̀sẹ̀ dárí ni this guy abẹ ẹni wújẹ ẹsìn ẹwà sílẹ kọ ọnà ní yìí ní ti di bi da dabọlá adakọ wájib di asẹba sọ abẹ kọrẹ kẹnẹkọ dị one by one dẹ sukata ya sukata je. and wọn sẹkùn ní kọ wájib ẹ sọnyà ọkọ saudi ọkọ ní onye na ọ ní ẹ ní amẹrikọ rẹ ìdúrà ọ̀rọ̀ náà ń sẹ̀wọ́dí náà lóhàn náà kàtà nù kàṣà ẹ̀rọ mẹ́ẹ̀ kúrẹ́ ni you are causing problem isn't it because sẹ́yìn ní odò sí ẹ̀rọ ọ̀nà àyíṣà ìṣàdùn lézẹ̀rẹ̀ àyín islam ọ̀rọ̀ súnmọ́ àtàkó bá anáwọ̀sá yín bá ṣìgá bá ṣìgá wọn dáàbọ̀ anáwọ̀sá wọn pollution náà nàgàdo àwọn lọ nàgàdo impossible wọn ní ìkọ̀ọ̀dọ̀ àwọn lọ dáná sí pollution yìí nàìjíríà àwọn gbọ́ wà wà wọn. ọ̀rẹ́ máa bó wọn lọ́nà lóhùn ní èyí ìlú kẹ́nà bọ̀dá bàbá òwe kò ní bá ṣì gan. ẹ̀yẹ bá bò wọ́n dán ọ̀nà kan náà mẹ́rin wọn ni ìta gbóúnjẹ ló wà máa hàn kàtà ọ̀hún kà kà wọ́n mẹ́rin àná wọ́n yíyan ká kì hàrà mọ́ rẹ̀ kọ̀rọ̀ sọ̀rọ̀ ní bá ṣì gan. náà bẹ́ẹ̀ bá wọ́n ní kúlù ní amadu akílàtì ọmọ dọ̀wọ̀ ọ̀dọ̀ kò ní

ah. ah, ah. tala a stop na man an isme ni na do ko wa dai ha stop na na so wa ni wa ma o yo ko ko eh enen simi waddu law takfuruna kama kafaru fatakununa sawa bis ko am ka wana na wa nyanyan sume mo na odo se ese na he ahankata na ke useless and fruitless ahankata mo na odo se ومنها علينا التعلق بالدنيا والشغف بها والاسترواح إليها التعلق بالدنيا دور أي هنون دور سوزايتر والشغف بها ده جوائل والاسترواح إليها ذلك أعبوه تنوني دوروك أيها هنون إنه نوزكوا توهو سيدنا علي رضي الله عنه orí inú màdá ìwé sí kí èmi ọkọ múlẹ̀ náà àtọwọ́dá ẹ̀wọ̀ wọ́lẹ̀ ni lọ́pọ̀ ọ̀nà gàní ẹ̀kẹ́ yẹ́ ẹ̀rọ láwọn ọ̀rẹ́ dua àtọwọ́ ọ̀gbẹ́ ọkọ múlẹ̀ náà àtọwọ́ wọ́n fi kọ́ wa ní alùmọ̀sowòlì àwọn kàtẹ́rì mu wọ́n yẹ sùn gbogbo ní tó sọ́wọ́ àtọ́ wà ní tẹ́lẹ̀sùn àníṣùn wọn àbẹ́mọ̀ ní tóóró ló ṣe ẹ̀tẹ̀tẹ̀ kọ́sà níbi ọ̀tọ̀ wọ̀ ẹ̀mú náà kọ́sẹ̀ wá sí tó wọ́n فإذا فرغت فانصب أما وإلى ربك فارغب دو حسنتا دو هي جيد وتنا دو دو دو داتا دو فين دو مرين أركا إنه تبو فيتعلق القلب بالدنيا دور كبا يعني سوزه ترى إلى درجة يحس صاحبه بالألم ناتو وجنك كا أمور نانيانون they feel they feel is a إذا فاته شيء من حظوظها أعني سنة كبروميشن نحن نحن ندجع ون ملكا دعم hypertension of Nura and Kalmal and Ugu Ekehe o jar or and you do this very well.